heritage mall lórúkọ building ṣé eléyìí ò rẹwà báyìí glass house ló ń jọba tó dára. ẹ káàbọ̀ sórí Abínibí nínú fídíò yìí mo máa mú yín káàkiri busy areas tó wà ní Ìbàdàn bíi commercial areas Dùgbẹ̀ lórúkọ ọdún tí a wà yìí bẹ́ẹ̀ sì ni ehm, lẹ́gbẹ̀ẹ́ mi ní apá òsì mi òun ni Cocoa House wà eh, ẹ jẹ́ kí n kùnà sí apá àwọn èèyàn kí n kùnà àwọn bí Cocoa House tí a ṣẹ̀fẹ́ kọjá nìkan máa fi hàn yóò ṣe àdéhùn ẹ̀ tí ọ̀kan mi báyìí lẹ́wọ̀n Fẹ́mi Johnson The Golden House ní ọ̀kan. big. ọ́fíìsì wọn ní Ìbàdàn ibẹ̀ ni a ti kọjá ń sìn yẹn and the next one tẹ bá rí on isense also television station kan nílé ní eléyìí tí mi NFT ni wọ́n ń pè NFT ẹsẹ̀ during that way ọ̀nà pè ní Fẹ́mi Johnson glass house òun àti kókó house tó wà ní ọ̀pọ̀ yẹn àwọn ni the tallest building ní Ìbàdàn so far láti. 50s, di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. àwọn tó àwọn máa ló máa pọ̀ gan ṣùgbọ́n fẹ́ mú yín rìn kiri dùgbẹ̀ kẹrí bí dùgbẹ̀ ṣe Thank mm-hmm. you. myself will be due to an angle lórúkọ ilé Ìbàdàn náà ni tí a bá yà sí ọ̀nà apá ọ̀tún mi níbi nínú ọjà. with? là ń lọ lé ní afẹ́gbàjá sí Koi cinema ni and UBA bank kan ní níbí báyìí ẹ bá dẹ̀ wo ọ̀kan yẹn ẹ máa rí èrè sójà tí ó mú kóló dání ìyẹn wò ní ọ̀kan yẹn ẹ bá rántí sítórì àgbóòrùsì àti fa. mo ti gbàgbé orúkọ yẹn bọ̀ máa kọ sí comment section máa kọ síbi kan nínú fídíò yìí bọ̀ máa rántí story agbóhùnsìn nìbàdàn coup tó kọ́kọ́ ṣẹlẹ̀ ní nàìjíríà ní 1962 so ẹni yẹn wọn ni eré ẹ̀rọ ní ìbàdàn. This is the commercial market. 就佢揾埋扎先，幾時？Sto qua di guarda, sto è giorno, e lì ho shop sempre. Guarda. questoni belli fumo wà nínú àyà there a big store níbí ìbàyẹn náà tẹ́lẹ̀ wọ́n pè butter, bàtà tipẹ́tipẹ́ so wọ́n náà kọ́ ọ́ nípa store ní tipẹ́tipẹ́.

ní Ìbàdàn commercial area ní Ìbàdàn òní ibi tí ẹ wà yìí. country wide. They live for a wide the countryside. láti mọ̀ tẹ́yìn bá ní ẹni ẹ̀yà ẹ̀wí ìṣàtẹ̀rí ní Ìbàdàn. 现在没有。

对。

off, off, off, off. Off, yes, thank you.